ayé ó pẹ́ o mo ti bá àwọn èèyàn tó lóríṣiríṣi ìrírí ayé oníkálukú ẹ ló lè sọ ìrírí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ what a daily mirror of life. dùn màmá kan o. kí ni ó ṣẹlẹ̀ iná kí ni ó hapun gan. Ah, ah, eh. I will never be false and ṣe right ẹ ṣe first day ẹ̀ ni ìyẹn sọ pé ọmọ yẹn ò ṣe ti ọkọ ẹ̀ àbí ẹ wá fẹsẹ̀ létọ̀ òòṣà sọ pé ẹ̀yin méjèèjì kọ̀ lẹ̀ lọ ẹ wá padà lọ ṣe DNA míì ìyẹn wá sọ wípé àtiwọ́ àtọkọ kọ́ ló lọ́mọ which means wípé èyí tẹ́ padà ṣe yẹn ó ń back nǹkan tí òòṣà lè yín sọ ó ń back ẹ̀ up àbí bẹ́ẹ̀ kọ́ tó o bá rí báyìí the root of the problem gangan ló yẹ ká wà lọ àbó òfin mi ni sọ́ọ̀sì problem yìí gangan gangan ìyẹn ni ká lọ wá ibo ló bímọ sí. hospital ló ń bímọ sí. Si hospital. Yeah. tó ṣe ń lò àbí tó lò mọ́. tí mo lò. hospital. bẹ́ẹ̀ ni. Ah, ah. kí ló ń ṣe lọ́la. jẹ́ ká lọ mo ti délé ayé ó pẹ́ o àbí ṣé pẹ̀lú pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ni. mo ti bá àwọn èèyàn tó lóríṣiríṣi ìrírí ayé oníkálukú ẹ ló lè sọ ìrírí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ what a dilemma of life ẹ̀ ẹ̀ o a mother's dilemma mm-hmm. a mother's dilemma uh-huh, a mother's dilemma oh, madam oh, eh. from the medical record oh, tí mo rí lórí eh. system one bí báyìí gbogbo àlàyé tẹ́ ṣe ló wà well documented sí bí báyìí ọjọ́ tẹ́ ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ọmọ kò ṣọmọ lóòótọ́ there was a fire outbreak ní hospital yìí gbogbo nǹkan dẹ̀ ló dàrú nígbà yẹn náà lọ́hùn ó ti yé yín àmọ́ ìgbà tẹ́ ń sọ yìí mi ò tíì resume iṣẹ́ síbí báyìí so ìwọ̀nba ni mo lè sọ in fact mi ò tiẹ̀ ní much láti sọ but there is this matron tẹ́ pé wọ́n ti lò bí ọdún mẹ́wàá lọ hospital yẹn you know I feel she's in the best position láti yànnàná ọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí so àwọn náà lè fún yín ní detailed information ó ti yẹ the only thing I have here is the medical record nípa nǹkan tẹ́ sọ. ẹ eh, ẹ eh, eh, fine inú mi ti ẹ̀ dùn pé. Eh, ti rẹ́kọ̀dì yìí sọ pé fire outbreak ṣẹlẹ̀ níjọ́ yìí ẹ eh, good ẹ jọ metro yẹn kọ́ ṣé ṣé wọ́n wà around. ah well she's actually on leave ó dẹ̀ máa tó bí ọ̀túnla ọ̀túnla náà máa resume padà sẹ́nu iṣẹ́ so tẹ bá lè ní sùúrù ẹ lè wá rí wọn lọ́túnla yẹn. ọ̀túnla eh, ẹ dókítà ẹ jọ bí obìnrin sóbìnrin. So a ah, ní sọ fún anybody ṣé lè fún wa ní àdírẹ́sì matron yẹn ni ó tún láti pẹ́ jù ṣe rí marriage ẹ ti wà ní vatch àti crash bó ṣe wà yìí èyí náà inú yóò dẹ̀ ní dùn kí orúkọ bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀. Ah, madam sherry èmi kọ́ ni medical director bíbáyé ó ti yẹ yín wọ́n fi èmi náà sí bíbáyé ni and we have our human resource policies ó ti yẹ so má bá yín bá wọn sọ̀rọ̀ ní HR unit tó fún wa ní go ahead láti release number matron of course máa fún yín. how long would that take. kò ní pẹ́ but just give me some time ẹ mọ̀ pé mo láwọn patient púpọ̀ láti attend to just give me some time ṣe ti gbọ́ ọlọ́run àbá yín ojú ẹ. ìmọ̀ ọ̀dà ìzẹ́lẹ́mà ń ẹ. Thank you so much. Omijé gbọ́kàn ẹnìkan ó ẹ̀ agbọ́n bí ayé dànà o kò wá sọ. mo ṣe rántí ojú yín madam. madam mo ṣe rántí ojú yín mo rántí dáadáa ọ̀rọ̀ tẹ bá wà yìí òótọ́ ni níjọ́ náà àwọn ọmọ méjì ló gbé sí hospital wa níjọ́ náà ọmọ kọ̀ọ̀kan wà lọ́wọ́ mi tí mò ń tọ́jú lọ́wọ́ kò pẹ́ ló ń gbé ọmọ ti madam wá mò ń change mo ti wẹ̀ fún tán mò ń change fún ní incident yẹn happen everybody bẹ́ẹ̀ sì máa sáré kiri mo ṣe ní kí n gba mo yẹ kọ́ àwọn méjèèjì pé kí n save life àwọn méjèèjì ni máa yẹn wọlé ó gba ọmọ kan lọ́wọ́ mi eh, eh, madam nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi ń sìn pé ọmọ tí màá yẹn gbà lọ́wọ́ mi ọmọ ti yín ni. kò fi yé mi ṣá eh. but díẹ̀ ni sọ wípé ọmọ yẹn ò kì í ṣe ọmọ wa. ẹ̀yin ah. sọ̀rọ̀ tí a bá nǹkan tẹ́ ẹ̀ sọ right ẹ̀yin lè ń clean fún ọmọ méjèèjì yẹn lọ́wọ́ èèyàn kan wá wọlé ó gbẹ́yọ̀ kan lọ́wọ́ yín so ẹyọ kan tó padà wà lọ́wọ́ yín yẹn ìyẹn ló wà lọ́wọ́ tiẹ̀ mm. ah, ẹ wò matron ẹ̀yin nìkan ẹ̀yin nìkan lè lè bá wa wá solution sọ̀rọ̀ tó wà lẹ̀ because ọmọ tó wà lọ́wọ́ tiẹ̀ DNA ti jẹ́ kó mọ̀ pé kì í ṣọmọ tiwọn àdẹ̀mọ́ ẹni tẹ́ ń sọ ẹ̀yin nìkan lẹ́mu ètò ń torí olóhùn bí ìsìntàṣe wá bá yín nìyẹn please nǹkan tí báwọn pẹ̀ lè ṣe fún wa tá a fi máa rí màá yẹn a dẹ̀ máa protect interest titi yín náà. ẹ má ẹ ẹ ẹ jọ ti rẹ lọ and you think that one is possible. ah baby please please. it's not. ah ewu ẹ̀yin nìkan ni yóò pẹ o ẹ̀yin nìkan ẹ̀yin nìkan. madam ẹ mọṣẹ́ tí mò ń ṣe. ah ẹ ẹ mọ. kọ́tẹ́ ń sọ yìí do you know how many years. ah it's a long year àmọ́. Mama, Mama, please, whatever you feel you can just do to help, please, because you are the only one. Tó mọ̀ gbà tí kinní yẹn ṣẹlẹ̀. Ẹ̀yin nìkan náà lè mọ this person in question. Bia if there is any way you can help us go through the man's file. Eh, from there, ẹ máa get address wọn. Because kò sẹ́ni tó lè ṣe ẹ̀yin nìkan lè mọ gbà tí yẹn ṣẹlẹ̀ náà. Okay, okay, okay. Ojúlówó ń jó ṣàánú. Ah, ẹ ṣe wà obìnrin dèlè mi náà. ah thank you so much. mi lè gbàdúrà kí yàn gbọ́ ọmọ ọlọ́mọ sọ́wọ́. bẹ́ẹ̀ni kò pọ̀ sí i. márèjì ẹ tiẹ̀ ti wà ní bàjẹ́ àti crash bó ṣe wà yẹn. nǹkan tí mo lè ṣe fún yín ni pé ṣé mo bàtẹ́ dọ́sí wọn pé mo wà ń lè mo wà ń lè fọ́ náà. Eh, bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀. tó bá tó bí ọ̀sẹ̀ kan kẹ́pẹ́ ah, mi. àmì dùn àwọn ọjọ́ mẹ́ta náà pé ọ̀túnla náà lè máa resume. èlé aláwọ̀ mi kì í resume ní jẹjẹ ní ọ̀túnla kì í jẹjẹ máa ṣe máa ṣe fáà ó ṣe ẹ máa fún mi ní èmi ò lè rántí déètì tẹ́ bímọ tẹ́ bá fún mi ní déètì i will check all the files in the hospital okay. so màá wo time torí the same time lẹ́bí mi àti ẹ̀yìn àwọn títí mo tún mò ń sọ yìí ah, so màá wo time màá wo date màá lè wá orúkọ wọn jáde ìjọ nítorí ọlọ́run náà nípasẹ̀ lọ́wọ́ yẹn ah. níbi tí mo bá dé wọn gbọ́dọ̀ sọ pé ṣe bọ́ lọ́wọ́ mi. it will be a secret between us honestly. so fún ara yín ẹ má involve mi rárá. àtọ àti ẹni pèsè sọ́dọ̀ Ọlọ́run. ẹjọ nítorí Ọlọ́run. oh God will bless you thank you so much we really appreciate. ṣe ṣe máa we really appreciate you bẹ́ẹ̀ ah, lè máa lọ ká máa pè yín ah, thank you so much thank you ẹ ṣe olówó ló máa ṣe ọ̀rọ̀ yín láṣẹ yanjú o thank you so much ẹ jẹ́ kí n bá yín ṣe thank you ẹ ṣe máa. oh shit, thank you. What a dilemma of life. Ìrírí ayé. Uh-huh. Ṣé kí wọ́n bí wá? Uh-huh. A mother's dilemma. Mm, dilemma. A mother's dilemma. Mm, dilemma. A mother's dilemma. Mm, dilemma. Good afternoon. Please. ẹ káàsán Ejo, um, Mr Patrick ló ń Ah, don't ń gbé bíbá. Mr Patrick Mr Patrick ò gbé bíbá ẹ mọ́ sá. What? Yes wọ́n ti kó kúrò níbẹ̀. ó ṣe kí ni ìgbà olókùrò mi. Mr Patrick tẹ ṣe rí wọn yẹn oníjàgídíjàgan ni wọn gbogbo everybody tó wà nínú compound lọ ti bájà tí wọn sì ń bìbà. ẹ jọ ibi ìbá ẹlẹ́yìn ń gbé. bẹ́ẹ̀ni. ẹ jọ a ní. ṣé kò Niga. You need to take it easy at this point, please. Take it easy. Take it easy. Ẹ jọ̀ọ́, ibo ni wọ́n kọ́lé sí tí a lè locate wọn ta lè rí wọn láti bá wọn sọ̀rọ̀ please. The only thing tí mo lè ṣe báyìí ni pé kí n lọ sínú ilé kí n lọ bá Mr. Femi, neighbor mi òun ló lè mọ ibi tí wọ́n wà. Ṣọ́n wà nílé. Bẹ́ẹ̀ni. Eh, Would you be quiet? Ẹ eh, Madam, ẹ jọ̀ọ́, ẹ lọ bá Mr. Femi. yẹn kẹ̀kẹ́ mi nọ́mbà àbí ibi tí Mr. Franklin bá ń gbé máa fún yín lówó. ilé aládùn mama kan ó máa fún yín lówó. yeah good. ó ṣẹlẹ̀ iná. olóòrè ẹ̀kọ́ rí o olóòrè ẹ̀kọ́ rí. wọ́n máa rí yẹn. Ah, ṣé o rí gbogbo nọ́sẹ̀sì. I will never be forced in something. Ohun tí mo fẹ́ o ni mo fẹ́ láyé mi. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ṣóòmù ni, máa wú wọn tó go through pẹ̀lú mi. Kì má ṣe ẹsẹ̀ gbé láyé mi tí mo wá. Imagine if I didn't have you by my side, báwo mo fẹ́ ṣe? Ah. Ah. Ṣé ni imagine sọ fún ẹ lẹ́nu, mo fẹ́ lérí kan fún ẹ lẹ́nu pé wàláì kò sí nǹkan tó lè ṣe fún mi láti ṣẹ̀ mi tí màá fi bínú sí ẹ. Do you have any idea what you did for me? <laughs> Eh? ìmùsẹ̀ pé life mi ń crumble ó um, ó um, um, kò sùn kò jí kẹ́nìkan pè kó máa sọ nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹ ó máa da life ẹ rú ni. Ẹ eh? ó wá gbé wàhálà mi sórí bí ìgbà tó pé tiẹ̀ ni wà ní kí n má dúpẹ́ come on man. Eh, ọ̀rẹ́ wọn ò bìlí pé wọ́n ní a kì í dúpẹ́ ara ẹni ó ti yẹ eh, torí tó bá jẹ́ wípé èmi ni mo wà ní position tí wọ́n wà yìí mo nígbàgbọ́ pé ó máa ṣe ju nǹkan tèmi kan ṣe lọ. I know you I know you know I will. Ah, láti kékeré ni ìgbà tó tó stage kan àwọn èèyàn pè wá ní táyé kẹ́yìn àbójú pé mo sí pé mo sí ṣe bímọ méjì gbà kan ni. ìbejì kan ṣé ìbejì kan ṣe rí lè fúnra wọn ni. ó ti yé ìfẹ́ yẹn dì gan but no problem jẹ́ ká gbàgbé yẹn ti lọ lágbàá ọlọ́run àní wíwẹ́ mọ́. but ọ̀rẹ́ eh, ìgbà wo ló wá ń lọ síbẹ̀ ń sìn tó máa lọ gbọ́ ọmọ ìpadà. Um, probably next tomorrow wow ó dùn mí ṣá mm-hmm. ah ó dùn mí ó yẹ kí n tẹ̀lé lọ bọ̀ ọ̀tún láyé ni mo ń lọ sí UK embassy. Ah, ọlọ́run ti ṣe ó máa fún ẹ ó máa fún ẹ kò sí ọkọ àdúrà tí mo gbà ní ẹgbẹ́ kan tẹ̀ ẹ́. ó <laughs> máa fún ẹ máa wẹ̀rẹ̀. <laughs> wo bí ọ̀rẹ́ jẹ́ ká pa àyẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan náà sórí eléyìí tí ó jájú sí ni pé tó bá ti di ọ̀túnla please o ní láti behave i mean you behave yourself bó ṣe ń ṣe ni kò yẹ ṣe má bínú má jà tó bá ń sọ inú má bì because kò síyàn tó máa ṣe tí ò ní bínú ó máa fẹ́ fara ya but please just take it easy with them. ó oh, yẹ kí wọ́n mọ̀ mí ṣé tèmi lè téèyàn ní má bá sọ̀rọ̀ man to man ṣe bọ́kùnrin lòun náà bó ṣe jẹ́ bó ṣe ṣe bó ṣe rí sí mi náà ló máa rí sóun náà náà ah, ṣé inú mi dùn pa nǹkan tó ń ṣẹlẹ̀ ni <laughs> so I hope he's gonna take it lightly too màá rẹ̀ pè é màá kó mọ gbogbo ẹ̀ ń lọ sọ́mi ń ṣe. ọ̀rẹ́ bí àdúrà tó ṣe ń sìn mo mọ̀ pé eyín òkè ló wò <laughs> bóyá ọ̀dẹ̀ tí mi lọ. wọ́n ti lu pálí ẹ̀ bọ̀bọ̀ kó bá wọ̀ rí wọ́n ti lu ọ̀rọ̀ tí mo fún ẹ. ọ̀rẹ́ tí wọ́n bá lu pálí mi <laughs> eh. tí wọ́n bá lù eh. pé mo lọ UK màá balẹ̀ ọba jẹ́ màá jẹ́ kó mọ̀ ẹ́ pé ọkùnrin wọlé èmi tí obìnrin pàdé lọ́nà tí gbogbo wọn yọwọ́ ṣe màá jẹ́ kó mọ̀ pé ọkùnrin wọlé <laughs> ah, ṣé òun kan tí ọ̀rẹ́ mi ṣe ni òkìkí. Òkìkí Afọláyan. bó ṣe gbé kámẹ́wà yẹn ni lórí fi tó bá mẹ́sì ìyẹn ti sọnù sí amẹ́ríkà àbí london dẹ̀ ló wà kó ní mọ̀. ó ti padà dé òkò ah. sórí ó ti dé. ó ah. àjò ẹ̀dá owó mi ló wà o. ìmọ̀ ọ̀dà zẹlẹ̀ mà. My ah, name is Patan. And um, I'm Patrick. Okay, nice to meet you. This is my wife, Mariah. Okay. I got some. My supposed son. Yeah. yeah. All right. It's okay. I joke. Uh, no, this is going to be very brief, so am making can feel too comfortable. Oh. yes. Sir, I, I understand that what I'm about to say might upset you a little bit. And then it might just catch you off guard. But the same thing, do shall I say me no, but sure me, but as a man. Emma má wọ̀rí sá, ó ti yé mi, tómi tútù dáràn, tómi tútù okay, ẹ jọ kí ni nǹkan tí tómi ṣe No, oh no, no, I, I don't even know who Tommy is, but let, let me explain. Sure me, there's a situation tó pay me at mi There's a cord between us that needs to be broken. Nǹkan tí mo try àti ṣàlàyé ni pé. Sherry Amote Todore, you can see he doesn't look like me. And neither does he look like my wife. So, that's besides the point. In tó ń ṣẹlẹ̀ ni scientifically, I had to do a DNA to know if this is my child, besides the fact pé kò jọ However, ó dùn because this is a very brilliant boy. He's smart, he's intellective, he's brilliant, even in sports, in school, number one So, ọmọ tí tọrọ òun ni. But bọ́lọ̀ ṣe máa ń but I'm appreciative because I have a child in your hands. Now, let me explain that to you. Sherry, scientifically, mo ti test kan through DNA but some little issues arise. This child is not mine, he's your son. Meaning you have my son. So yeah, so just to cut the long story short, um, I've come to swap. Give you your child back while I take mine. So, God meet your father. ẹ ṣe yóò máa ẹ jẹ́ ta sí lọ́pọlọ ni ẹ ṣí èrè ni ẹ mọ bí tẹ̀ wọ ni kí ni túmọ̀ gbogbo eléyìí àwọn tó bá jẹ́ ọgbọ́n àti ọpọlọ tó tún bẹ̀rẹ̀ sí ní jí ọmọ pẹ̀lú lẹ́yìn wo òyìnbó lọ bí mi sí mi ò jẹ́ jù rárá ghetto ni mo dàgbà sí ní pé o sèǹdì aláṣàwọ̀ àtìyàwó ẹ̀ ẹ̀dẹ̀ ní kọ́ọ̀sì wọn ló wà ẹ̀ sọ pé kéde àti ẹ̀ sún ọkọ̀ ipò lọ́tí ọgbọ́n rẹ̀ yìí Please, I eh, try not to understand. Ah, see, I, I didn't expect this to be easy. Sure, <laughs> me. I original Daddy told me, ṣé mo lè sọ̀rọ̀? Torí wọn ló ní kí ṣé mo lè sọ̀rọ̀? Ṣùgbọ́n jẹ́ kí n gbọ́ ọ̀gá ìgbọ́n kan tí mo lè fẹ́ sọ. Àtọ́kọ àtìyàwó yín mo fẹ́ gbọ́. Now, Only a madman mm. will leave his house mm. and bring his child to another man's house because of hmm. So when you say I'm mad, it's understandable. Yes, you're mad. But let me tell you something. Eh? The bike is shaking in the right way. you see that I will never be forced and something. Ẹ kọ́ ìwọ ìwọ ìwọ ìsàn. Ẹ kọ́ dédé wọlé wá wá. Ẹ kọ́ àwọn ọmọ kan tó wò dọ̀ndọ̀ bí bọ́ọ̀lù àgùntàn wò. Ẹ mú wá sí ilé pé èmi ni mo bí. Ó ṣe máa jẹ́ wàhálà bí. Lálọ́ tó ń àwọn méjèèjì. Mo bèrè lọ́wọ́ yìí méjèèjì. Wọ́n ní inú ìkòkò dúdú ní ẹ̀kọ́ funfun ti ń jáde. Ah. Ẹ jọ ẹ̀kọ́ pupa lèmi o. Níbo nínú ìkòkò dúdú ẹlẹ́ ti jáde? Mo bèrè lọ́wọ́ yìí. Ẹ̀yin gbọ́mọgbọ́mọ òṣùwọ̀n yìí. Ṣé mi ò mọ́mọ́ tí mo bí ni? Eh ṣé mi tí mo bí ni pọ́lọ́pàá Patrick pọ́lọ́pàá. Wonders dilemma. Money number. Wonders dilemma. I decided not to call him dilemma. because I realized that we Wonders dilemma. dilemma. What I'm going to do is send a text message. Oh, oh, oh. Ẹ kọ sílẹ̀ kí mo sọ bẹ́ẹ̀ ni wà ní ìlú ọtí mo sọ yìí. This is your child. Ọmọ mi wà lọ́wọ́ yìí. But until you call me make sure nothing happens to that child. Àwọn oh, gba permission lọ́dọ̀ Ọlọ́run láti ṣípè fún ikú olè yẹ ẹ̀yìn méjèèjì. Ọ̀ní Ọlọ́run ẹ lè láyé. Ah, ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá That is not necessary. me, sir, you're a gentleman and I believe you're very educated. Sherry, the balance in what they ṣe, which is the DNA tí mo ṣe láti You realize ṣé òótọ́ nìkan tí mò ń sọ Can you please go? ayé ìdẹ́rù ọlọ́run. ẹ gbọ́dọ̀ kípa ẹ̀ kípa ẹ̀ ń dẹ́ lọ́jọ́. o ti wà lọ́pàá yẹn máa ń pa ọmọ. ó sì kọ́ tó lẹ́ni tó lẹ́ni dá fún kan tó sọ yẹn ó ní confidence kan ṣá. ọgbẹ́ ọkọ̀lẹ́ o. jẹ́ ká lókè fún ọkọ̀ ní dáfọ́ ọkọ̀ pẹ̀lú ìbò. àmì ah, ah. imagine that ṣé ìṣèkọ tó tún fi ń gbọ́ ọmọlọ́wọ́ ọmọlọ́wọ́ olú ẹ̀rí. màmá rẹ ta ni ẹ wọlé o. ṣe kaba ti yá bàrí àgbẹ̀ lọ́dọ̀ rẹ̀ àti yìí rẹ̀ náà àyà kẹlẹ́ yìí gbèsè bẹ́ẹ̀ lulẹ̀. irú ìbéèrè àgọ̀ wo nìyẹn wọ́n kọ́ ló ṣílẹ̀kùn fáwọn ọ̀gá jáde ni èmi náà mi ló dá lọ́gìdì <laughs> bóyá àmọ́ ni kò sí ìyá àgì sínú ilé tó lu ẹ̀wẹ́ làfẹ́ náà kọ́ <laughs> ẹ̀ ṣe mi mo gbé bọ̀rọ̀ lọ́rẹ́ ni ah, <laughs> ẹ wo sẹ́rí èmi náà mi ló dà gọ́ ni mo ní pọ́blẹ́mù kan. ṣoúnjẹ mi ti bẹ̀rẹ̀ sí sóúnjẹ o. Ah, lóòótọ́ ìṣèṣe aláìkè oúnjẹ ṣùgbọ́n ìyá ṣe bíi ti oúnjẹ la mi sọ ní wákàtí sẹ́rí pọ́blẹ́mù mo ní mo bí ro nínú ọkàn mi ipe irú rògbòdìyàn kó bẹsẹ̀ lẹ́bẹ̀ kó bá kàdé abẹ́ yìí yọ kémi àti kọ́mílà jẹ́ pé aláàlúùsì. olùfà eh, lùsì eh, téèyàn bá ṣe ọgbọ́n ọmọdé kò lè ṣeré fógún ọdún ah. wọ́n bá ní ká máa lọ àá máa lọ náà ni ọlọ́run adé pé ṣe bò mí. ẹ jẹ́ kí ọmọdé rí aṣeré ogún ọdún à ah, eré ogún ọdún ló dá láàrin mi àtẹ́yìn ah. ẹni pé níjọ́ mo ti mí òyìn nǹkan dùn mọ́ mi jù nínú rẹ ni pé yàtọ̀ fóúnjẹ kẹ́ ẹ̀ mọ́ sí sẹ́ni kẹ́ bá yí bẹ́ẹ̀ àgbà kẹ bá yí bí ni. kí ni ẹ. ti yé yín kọ ẹ̀yìn ní síbi pàálí ṣe àkàwé dáadáa kẹgàjẹ kí gbàdé kà jọba ó ti yé àkàwé kí ni. nẹ́ni àṣírí mi yí mo o. mo rò pé mo rò pé wọ́n pè tẹ̀lé ẹ láti lè yín ó máa gọ́ irọ́ kí mo ń ṣàlàyé kó yéye ayé ìbéèrè tẹ̀mí àbí táwọn ọmọ mi mọ̀mí ti kú tipẹ́. màmá ẹ̀ ti kú tipẹ́ wàá lọ́ba lọ́hùn-ún wà lọ́ba yẹ tiẹ̀ wo ni. ẹ má jẹ boko ọrọ sùn. ẹ̀dá ẹ̀ṣẹ̀ ni nkí bọ́mí sọ. ó wọ wèrè ni ó wọ wèrè ni ẹ̀yin wo ló ń kọ sí ẹ. káyà máa. kí ẹ máa ṣe kí ni. èrè tí a lè lọ́jọ́ wájú. Ah, ah. sọmọ pé mo sọ fún ẹ ní ìgbà wo mẹ́ẹ̀ mo ní kó lọ sílé yín kó lọ wo fọ́tò Awólọ́wọ̀ bóyá mi ò sọ̀rọ̀ Awólọ́wọ̀ tí mo ń sọ hiv ni mo ń sọ o hiv Awólọ́wọ̀ kò ń ṣe Ọbáfẹ́mi o èwo lè ṣe. o lágbà mi. mo lè. o lè gorí ìyá ẹ. bọ̀dà mi níyì nígbà kó bá ti jẹ́ ti yàrá yàrá bọ̀dà mi yà hàn burú. bọ̀dà ẹ̀ níyì. hàn nígbà. o lanu pàkà pẹ̀lú orí ẹ̀ tó rí bí àgbọn bẹ̀rẹ̀ yẹn àtàrí ẹ̀ tó rí bí ìdí ọ̀bọ ẹ̀ o lanu pàkà o ló fẹ́ bá yàrá yẹ ẹ̀ sùn ìyẹn ló wá yọ́gọ́lọ́ wọlé ló wá ń wo bóyá èèyàn kan wà ní. afẹ́rẹ́ kọ́ bá stand by. ẹ bẹ́ẹ̀ ni kí n máa lọ. ẹ dúró kó kóúnjẹ bá ti rẹ́dí. oúnjẹ oúnjẹ yẹn ọ̀dọ̀ ya níyì ẹ ní òkè mẹ́sìn yẹn ló ti máa lọ jẹ ọmọ àlè èyí ẹ máa gbà mí kẹ ẹ gbìn gbìn. Ah, èmi sí mẹ́sì òrò lérò ní àbúdálábà ká máa kájọ máa prem òun rí kinní kan kémi kẹ́yìn sóhun. kò ń ṣẹ́jú ẹ̀ tí à ń lábàgbé ní sánlẹ̀ kéékèèké a máa gúnra ẹni ṣòro pé ààyè tèmi lèmi wà ń bíbá ó dìgbà táwọn tó jọ gbàrà síṣẹ́ bá dé mi máa fẹjọ́ ẹ̀sùn yìí kó má bàa mi dán ọwọ́ ẹ̀mú láéláé ayé ẹ̀ àbúrò pé mo jẹ́ màmá insurance àwọn ìyá àgbà yàtọ̀ máa dúró lójú wíńdò tán máa máa ṣẹ́jú sọ́mọ kékeré. Mr. Patrick, Sherry, Atunke apologize ni, ṣe ti gbọ́ it's her negligence àwa la jẹ̀bi mo kàn fẹ́ kẹ́ wọlá good relationship tó ti wà láàrin wa ẹ jọ̀ọ́ ẹ má wa we apologize ẹ má bínú sí wa. Uh, ma'am doctor if your apology lẹ apology is taken can ni result díẹ̀ ni. Ah, well i am sorry to inform you that um, dna yẹn àtọmọ yẹn ko match at all okay ṣe i'm sorry. èmi kọ́ ni mo ní tó mi. kò kí n ìyàwó mi kọ́ ló bí tó mi. kò ṣàwọn náà. wá irú negligence wo leléyìí ten years ten solid years oh my goodness ah no no no doctor no i will still i will still blame this hospital i mean kára tèmi tiẹ̀ máa gùn kí ni ẹ bá ń gbọ́mọ ẹgbọ́n due to fire outbreak ṣé kò ń ṣe pé wọ́n ń láti ṣọ́ọ̀bù ọmọ tèmi lọ gbé fún mi. we still want to apologize yes. for our negligence ẹ calm down ẹ calm down please everything will be resolved eventually. ọ̀la gbẹ̀gbẹ̀ sọ ìmọ̀ bí ìmọ̀ bá yín sọ ilé ìmọ̀ bá yín sọ ilé. ṣé ká gbọ́ ká gbọ́ kó ti kàgbé lọ sí starblog báyìí. ta ni pé don't take it that far please. má bínú sókè ń gbọ́mọ mi lẹ̀ kí ń gbọ́mọ mi. I'm sorry. So sorry. It's all right. No, it's fine. It's fine. Yeah, Lagos traffic. It's everywhere. Yeah. So, madam, how are you? I'm fine, and you? It was good to see you. Good. How are you? And this is my friend. How are you? Nice to meet you. Same here, my brother. Hello, madam. It might be no job. It's okay. I know how these things are. You know I'm going to take a life in back to Moko. Gbogbo ẹ̀ ló you. yé wa. Ẹ jẹ́ ká for long. At least our méjèèjì wà. I, I understand your position. It's all right. <coughs> I'm even glad it's calmer now. Ìjọ ah. tower bounding yẹn, you should have seen how outraged he ah, was. Ah, oh, Ogodi ẹ̀kọ́ fọ́ mi lórí pẹ̀lú chair. No, <laughs> kò ní choice ń don't get annoyed. Ọmọ pé kò easy àti tètè gbárùkọ bẹ́ẹ̀ gbọ́. No problem. Adupelolo. Adupelolo. So um, I'm glad you're here. I'm glad we have an understanding and everything is fine. You know, so where's um, my son? oh, there. You told me. That's your dad. yeah. Daddy. Shop knock. Shopping. Knock knock. Daddy, eh? <laughs> eh what? Ẹ̀jẹ̀ tó sọ yẹn, a ti explain fún pọ́dọ̀ Daddy ẹ̀ ló so sọ blood ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. like this. is that how what you say in school. no ah òun kò choose láti <laughs> rí bẹ́ẹ̀ ni ọmọ yìí ni. be good okay. Mm, ọmọ dada mi. this is him. yes. yes. tómi nìyẹn. Eh, where is my son. Ah, àwọn tó ń bèrè rẹ máa gbá ẹ oh, ọmọ rẹ come come come come. Ah! God bless you. God bless. Kí mọ́mí ẹ̀ kí mọ́mí ẹ̀. I love you baby. Bàjẹ́. Ah. Go. okay, well, get get over here. Get, get over here. Oh no, sorry. No, no, but we like me. My apologies. Um, last time, Tawai Emos me pay you were very high rate. We weren't able to discuss some deficiencies. Now, ṣe rí ọba and bí Ọlọ́run ni ó ṣe o ṣe rí he's the smartest kid even in sports in school number one There's a striking resemblance. bó ṣe rí bí mo ti bẹ̀rẹ̀ ọlọ́run ni pé pẹ̀lú gbogbo nǹkan tí ọlọ́run fún ọmọ yìí kò sọ̀rọ̀ but all his deficiencies ọlọ́run wá kó gbogbo ẹ̀ wá kó jọ sínú ibìkan ìwé ni kò sọ pé ìwà ìdẹ́fà ń dán. ẹ dákẹ́ jàre kó deficiencies sínú ìwé ìyẹn mo fẹ́ jẹ́ ni ọmọ ò sọ̀rọ̀ ó di lọ́mọ odi lẹ fẹ́ fi pààrọ̀ fún ẹ̀mí ó dàbí nǹkan ìyàwó gbá mi tì ọ̀fadà kò ń ṣe ọmọ tèmi lélẹ̀ ee tómi bọ́sí bí. ilé ẹ̀ rèé ilé ẹ̀ rèé ó pè mí kó fòkò fọ́ wọn lórí dànù ó pè mí kó ju kó ju okò bá tíṣà lérí à mi ò mind ọmọ ti tèmi lélẹ̀ ibo lẹ ti rí ọmọ òṣì ó dà nípa ìjà wèrè tó bá tó bá ní kọ̀ọ̀kan gíláàkì mi lọ àwọn gidi bá ṣe máa nù ẹ́ máa nù ẹ́ gidi. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi já lọ já lọ. tó gbogbo ayé ń gbóhùn mi báyìí ìyàwó mi sọ pariwo. a ilẹ̀ ibi sábà pariwo yìí. níṣó níṣó níṣó. what a darling man of life. ìrírí ayé. Hey, mother's dilemma. Mm, dilemma. Mother's dilemma. Mm, dilemma. Mother's dilemma. Mm, dilemma. ó ṣe ọmọ tó mú wáyé ṣé ọmọ táùtì yẹn náà ni. ẹ̀yin tó láìra bókẹ́ ọkẹ́ rẹ̀ òun mo bá rí jìnnà wàrà ẹ̀já lórí àárọ̀. ṣùgbọ́n nígbàgbọ́ ni ilé aládùn màmá kan o mà. ó lè yí má padà wá ní kí ni ó ṣẹlẹ̀ iná kí ni ó happen gan. Since uh, uh-huh. why don't you just collect him and let go? I will never be forced on something. Yeah. oh, tí mo fẹ́ o ni mo fẹ́ láyé mi. Hmm. Kì í má ṣe ẹsẹ̀ gbé láyé mi ọmọ àlè bá sọ sọmọ di. ìrìn àjò ẹ̀dá owó mi ló wà o. ìmọ̀ọ́dà sẹ́lẹ̀mà. Mọ̀dà Zẹlẹ́mà. Mọ̀dà Zẹlẹ́mà. Mọ̀dà Zẹlẹ́mà. Mọ̀dà Zẹlẹ́mà. Mọ̀dà Zẹlẹ́mà. Mọ̀dà Zẹlẹ́mà. Mọ̀dà Zẹlẹ́mà. and ibi tó ti ń tọ̀ mọ́ ẹ ṣùgbọ́n pé ilé olówó ni and ọmọ yìí lọ sí school mi ń ṣeré ok now sori gbogbo ohun tá a máa ṣe lórí ọ̀rọ̀ ọmọ yẹn ni pé I must try very hard to make sure Kokomo has the best school. Koko mm. kàwé dáadáa I trust you now I know what you can do deliver ọmọ ẹ ni it's your blood. in as much as today òótọ́ ọ̀rọ̀ ló sọ. It's hard. Mbọ̀mọdé mm, ń gé gíní gbó àgbà mọ́bi tó máa wo sí ẹ. Take notice ṣo rántí pé lórí ọmọ yìí ojoojúmọ́ ló ń lọ sí hospital. ayé dayo ọlọ́run mo sọ pé tó bá dọjọ́ kan wá sọ fún ok olóhùn náà ló sùn wá débi báyìí then two irú ọmọ tó yẹ pé kò tí ju ten years lọ tó jẹ́ pé gbogbo àdúgbò ló ti ń já kiri ó máa máa lọ gbogbo máa máa gbọ́bẹ̀ ọdún wo ló fẹ́ ṣe é. Ah, ten years ó ti ten years tí mo fi tọ́ ọmọ yìí náà. ọgbẹ́ ọkàn màmá rẹ̀ ò ẹ̀rí. sori tábà lọ gbà yìí tó wà ń ta yìí the other guy mo sure pé o máa ṣe better dọ̀mọ eléyìí o tiẹ̀ máa in fact o máa dìbò máa dìgbà fún because ẹ jẹ́ ẹni it looks more like you. Yeah. Uh, oh, mother deliver. Mm, oh, mother deliver. Mm, mm, eh, eh, eh. mother deliver. kò lóyún ní bàtà kó láti gbà yín. ó lè ṣètò ìtọ́wọ́ ìgbà wọlé ìsọ̀rọ̀ náà ṣe máa gbàdúrà. àdàbà ń gbògèdè bíi pé ẹyẹ lé o bọ̀ ẹyẹ lé bọ́ sírí màá ní ọ̀rẹ́ ènìyàn wo ṣé ọwọ́ rẹ̀ wọ̀ àgbọ̀n bí ayé ò sí o mo fẹ́ kẹ́ mọ́. Ìrírí ayé kò rí o. Others deliver. Others deliver of life. Ojú lọ lọ́dún ìwọ̀n sọ́nà. Ayé dorí kodo. Àbòrí bí orí òkú dìyẹ. Ṣọ̀kan náà bò ó wò wí. Ọ̀ ẹ̀yẹ mi. Ó gbà pé. Ǹlẹ́. Ẹ kú gbogbo rẹ̀. Ṣé dáadáa ni? Ah, ẹ kú sẹ́. Àwọn kú gbádùn tiẹ̀. Ìpẹ̀lẹ́. Ó jàre. <laughs> Ló ń ṣiṣẹ́ ló ń kọrin. Àwa tá a wà lókè. <laughs> ṣe ni gbogbo inú ilé kan gógó. kí ló ṣe ń kílé kan mọ́ ẹ̀yin lókè ah. kí ló ń ṣẹlẹ̀. Hmm. kí ni mo retí mi sọ fún ẹ ọ̀gá àti ìyàwó wọn hmm. wọn máa sọ̀rọ̀ láti ibi ijọ́ méjì kan báyìí. kí ló dé. wọn kàn ń dì gbọ̀nkú gbọ̀nkú síra wọn ni hmm. ó dàbẹ̀ ni pé ọ̀rọ̀ ọjọ́ yẹn ọ̀rọ̀ ọjọ́ yẹn ọjọ́ òrí tí ọmọ òṣọmọ ó dàbẹ̀ pé òun ló fà kí ni ìwọ mọ̀ ń pa ẹ̀ àgbàlagbà kẹjẹ ni o ah, mi dẹ̀ fẹ́ kí n rà àgbàlagbà fi o ah, ọ̀rọ̀ ọjọ́ o ẹ kọ́kọ́ mi bẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ ọjọ́ o ṣé kí ni mo mọ̀ nípa ọ̀rọ̀ ọjọ́ sí ẹ ti á mi pé kí ni mo mọ̀ nípa rẹ̀ kí ni mo fẹ́ mọ̀ nípa rẹ̀ nǹkan mi ṣe mi bẹ́ẹ̀ lè ju gbogbo nǹkan ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́wọ́ nǹkan mi ṣe mi yàtọ̀ sí gbogbo nǹkan mi sọ ni o. Ah, kí ló ń ṣe é ṣosik ni. èmi kò jẹ́ pé o sẹ́ni mo fi ṣe bí aago látàárọ̀ kí mi ti jẹun kébí mi pa mẹ́. <laughs> ìrẹsì ṣé torí oúnjẹ ló wá kọra mo ti mò ń dáná lọ́wọ́ náà ni hmm? oúnjẹ ò ní pẹ́ rẹ́dì nsìn. mi sọ yẹ mo ti láìkiri rẹ ni ṣe rí. ẹ ẹ so já mi sí kí ló ṣẹlẹ̀. ẹ ẹ ṣe rí mo kékeré kí mi náà sọ̀rọ̀ tẹ́lẹ̀ òun ni pé ìgbè mo ti rí pé òkè mi kan gógógó mo ti rí pé mi yà fẹ́ ti nǹkan <laughs> mẹ́jẹ ló sàrẹ́ níbi èmi náà ti rí bẹ́ẹ̀ mo yá pé hmm, ìdí iṣẹ́ ọ̀nà tẹ́ mọ́ni lọ́lẹ̀ kí mo la di pé ma kọjá yìí bí kò yà tẹ̀ra mọ́sẹ́ bóyá kó kà bá mi jáde nkè bá mi rí jágbá ẹ̀yìn gate di <laughs> cleaning of car gbogbo méjì ṣe gbọdọ̀ pọ̀ ṣùgbọ́n kí ẹ̀ náà bá wọnà dáadáa ẹ̀fọ́ ìjà àparọ́kùnrin rẹ̀ ọmọ àlè lọ́mọ ni. èwo tún ni kí ọmọ tí. ọ̀hún èyí sọ̀gá ló bì yéé kan ojú yá gílẹ̀bù nígbà bí apariwo gan níbẹ̀ èyí tóun náà ló bì. sẹ́yìn mọ̀ ni. bí báwo ṣebí ọmọ tibí tí wọ́n ní kò kí ń ṣọmọ ọ̀gá ṣebí wọ́n ti pààrọ̀ ẹ̀. àyè yẹ gbogbo yẹ kan mẹ́sàn-án gan èyí sọmọ ọ̀gá ni èyí tó sọmọ ni kí ó ní kílẹ̀bù rẹ̀ àṣírí ibẹ̀ lọ́wọ́ tí a security di àárẹ̀. dúró dúró dúró kò ń sọmọ ọ̀gá kò ń sọmọ madam eh, eh, eh, ta ló wà lọ́mọ sójà bọ́lá tọ̀run ni. ṣe rí kébà ṣe gbé bí mo ṣe mí wòye ó yẹ kí n fi sọ̀pọ̀nà gbáyé rin ni. wọ́n á fi sọ̀pọ̀nà gbáyé ẹ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò dáa kí ni mo ti sọ tó ti pọ̀ jù tó máa máa léṣọ̀ tí wàá máa léṣọ̀ pọ̀nà mú kiri. irọ́ mẹ́ni léṣọ̀ pọ̀nà mú kẹ́tọ́ máa ṣẹ́jú ẹ̀mí tó mẹ́sẹ́jú síbi èmi náà mi kò ń yẹ. <laughs> ṣùgbọ́n ká mọ̀ sọ̀tò tọ́ ká sọ̀tò tọ́rọ̀ irú béèrè kẹ béèrè ni kó bá jẹ́ pé ọ̀nìkan kó béèrè rẹ lọ́wọ́ kí dọ̀tọ̀ ni ìbéèrè kó pa ìyá àjẹbù ni kó bá jẹ́ pé ẹ fẹ́ ború ohun kí bọ́mọ ní ṣe jẹ́ sí ìyẹn ọ̀gá ni ṣe ló yẹ kẹ lọ síbi ìyẹn olóòṣà ọjọ́ sí ni kí wọ́n ti la wádìí pé ṣé ọmọ ọ̀gá ni àbí ọmọ ọ̀gá ni kẹlẹ́ àbí ìlọrin ẹ̀ bá dúgbò dẹ̀ ọlọ́rọ̀ ẹnu ẹ ò dáa ọ̀rọ̀ ẹnu ẹ ò dáa bó ṣe dúdú nínú ẹ dúdú hmm? o rátàrí ẹ bíi di ọ̀bọ kí ni mo ti sọ tó ń rán mi sí lẹ́sìn ṣé ó pọ̀ jù ìwọ tí wọ́n wà ń bí báyìí tẹ́mi ti ń wà lókè tí ń mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí wọ́n mọ̀ wípé wọ́n lọ dúró ìṣà kan ọmọkùnrin ṣọmọ kí ló ló ṣe é lẹ́ǹkan yẹn náà. ṣebẹ́ ti promise yẹ mi sọ oúnjẹ lókè. ebi yẹn ló máa pẹ́ kú ojú ẹ̀ dúdú bìnà náà àmùrè yẹn ah, ah. èmi ni wọ́n èmi ni wọ́n fẹ́ máa dé gèsì kò ń ṣẹ́jú ẹ̀ èmi ni mo gbéra mi wá bẹ̀ ah, kò ń ṣẹ̀bi ẹ̀ kò ń ṣẹ̀bi ẹ̀. àwo ni àwo. àwo tó rọ̀ mọ́ rẹ̀ dáró. ṣé ẹni fọ́tò àwo lọ́wọ́ nílé tó o bá mọ àgbàlẹ́gbọ̀n kò lọ fọ́tò Awólọ́wọ̀ tó máa hàn sí ni ọmọ àlè. n kò àti farúgbó kò àti farúgbó bẹ́ẹ̀ kò àti fi sọ́bọ̀ ọ̀dọ̀ kò ti mi sọ oúnjẹ kù hàn èsì náà ti mọ̀ yín ṣe ara kíkan láàbádé ìgbà wílọ́jọ́ sí náà bẹ́ẹ̀ yẹn fi yà sí. àwo tó rọ́mọ rẹ̀ dárò o. ṣe àwọn akọ́ sùn látàárọ̀ bàjẹ́ ká ṣiṣẹ́ náà ṣé àwọn ṣé àwọn àgbàlagbà bàbá kí ló dé ẹ̀bùn ẹ̀bùn sùn sí ìgbà látàárọ̀ ṣé kò sí bí ẹgẹ́ ti máa wà ká lọ́lé yìí ó ṣe rè àbáyé ìfẹ́ bàjẹ́ sórí ìyá aláìyá ẹ ni mùsùlùmí ni kí ni ìṣòro ẹ. ẹ má bínú ẹ sùn báyìí lójú mi ni. o ò ní sunrú ẹ rí o ò tẹni sunrún mọ́ wíìlì díẹ̀ ni gbogbo yín bá mi sọ̀rọ̀ kò ń ṣẹjọ́ ẹ kò dẹ̀ ń ṣẹjọ́ gbogbo yín ṣé àìnílàákàyè ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé kì í ṣe pé ẹ kàn ń lọ sọpẹ́ṣọ̀ ń dé ẹ dẹ̀ ń wà successful ẹ mọ̀ pé nǹkan ló wà nídìí ẹ ẹ mọ̀ pé iṣẹ́ ni mò ń ṣe o mọ nǹkan tí mò ń ro bí mo ṣe sùn o mọ nǹkan tí mò ń ṣe bí mo ṣe wà bí ni kí ni ìṣòro ẹ náà kí ni problem ẹ ti yín ni pé kẹ ẹ ṣe fàájì kẹ ẹ rí owó kẹ ẹ ṣe big boy àbí. ẹ má bínú ẹ má bínú sà. o fẹ́ kí n lọ sílé kí n lọ kú no ṣé o fẹ́ kí n lọ sílé kí n lọ kú fi mí lẹ̀ báyìí ṣó yẹ aláìní làákàyè get out here bá mi wá bá mi wá tró pẹ̀lú kan bí. ok ok. ẹ kì í fi rọrí kí n sún ayọ̀.

jọkẹ́ jọkẹ́ ọmọ wa ni o àgbélébù wa ni a ní láti gbé stop all this. lóòótọ́ ọmọ mi ni but mi ò mọ bí mo ṣe lè communicate pẹ̀lú I don't know what to do. we have to learn how to communicate pẹ̀lú ẹ̀ signs wà tó fi ń bá wọn sọ̀rọ̀ gbogbo yẹn la máa lọ kọ́ that's it ah gbàtí o ṣe pé kò kàwé wà ní pé tó ń bá fẹ́ bá wa sọ ó máa ń ṣe báyìí àwa làá ti understand the truth is àgbélébù wa ni o aláti gbé ní ọmọ wa ni ah, gbígba kámú tí mo gba kámú lórí ọ̀rọ̀ ẹ̀ ṣòro bí ọ̀rọ̀ táwọn èèyàn bá mi sọ lọ́tún ló sì pé àgbà ah, àwọn ẹ̀gbà àwọn ẹ̀gbà òun kọ́ òun kọ́ èmi fúnra mi mo fúnra mi bèrè mo rántí mo rántí ní tí wọ́n bá ti gbàgbé èmi rántí. iṣẹ́ yìí ti slow jù náà ah. ó ti slow jù. iṣẹ́ yìí slow a gbọ́dọ̀ máa ṣe díẹ̀ díẹ̀ náà ni kó lè bá a jọra wọn bí gbọ́dọ̀ ṣe nǹkan tí ò dáa fún yín. gbogbo materials tẹ need iṣẹ́ wo ló ń lọ ah, ah. àwọn òṣìṣẹ́ tẹ kó wá ti kéré jù gbogbo materials tẹ need òun ló ti wà ńlẹ̀. ẹ̀yin ẹ má wọrí ìgbà tá time tá a jọ dá kò lè yẹ kì í ṣáà ti ṣe nǹkan tó wà òkè fún mi. mo kàn ṣáà fẹ́ kẹ́ mọ̀ pé kó má jẹ́ pé police station lèmi àti ní ti máa sọ́ọ̀tì ìlú wa. kò lè rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀. ìjìnìà tójú bá yẹjú kóhùn máa yẹ o because èmi mò ń kà mọ́ ọkọ mi down. mo understand mo understand ẹ má wọrí. ẹ má lọ ẹ má wọrí mo sì fẹ́ wọ́ọ̀kà rán. ìwọ dẹ ló sọ ìwọ ló yìn sí ìpè ká ṣe wí. ẹ rà sà ẹ sà. mo fẹ́ rí yín fọ́nrán kan. ọkọ mi nísòro ṣé ẹnjìnìá ò sanwó yín ni torí ẹ̀ ní ṣe ṣe sílòmí. Ah, rárá wọn sanwó wa kódà gbogbo àwọn aráńtì sọ wa ni wọn ń fún wa wọn jẹ wá lówó. Francis. ẹ kí nìkan tó wàá fẹ́ mi fún. ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín mo fẹ́ kẹ́ ẹ fi sí ọwọ́ òsì yín kẹ́ ẹ má fi jẹun ṣé ẹ̀jẹ̀ má bínú ṣé ìyàwó yín ti fẹ́ra pa. Ah, kí ah. ló kú irú stupid question wo nìyẹn kí ni nǹkan tó bá fẹ́ sọ ni kò sọ náà. ṣe rí tó wáyé pé wọn ti lóyún ẹ wò ṣe rí wọn máa bí ọmọ kẹrọ ọmọ tán bá bí ẹjọ ẹ tọ́jú o ọmọ yẹn lè ní kọ má kàn án àmọ́ mo fẹ́ kẹ́ ẹ rí bí àgbélébùú yìí kẹ́ máa gbọ́ torí ọmọ ológo ni tí gbogbo ayé máa máa wọ́n ní fún ìyẹn lọ́jọ́ ọ̀la. ìjọ tó yọ lọ ṣé àáfàá ni wọ́n ni. rárá o ọmọ ìdílé aláwo ni mí fáníyì ni orúkọ mi. ìlú wo ló wá. ọmọ mo dáríkẹ́ ni mí sà. Ah. ẹ jẹ́ balẹ̀ ẹ kà máa lọ. oṣù àlà ọṣẹ ọṣẹ thank you. ẹ má pọ̀rọ̀ mi dànù ẹ má fún mi lówó mo wà ah. òkè èmi náà wà òkè láyàrá mi iṣẹ́ koro everybody ló mọ̀ ní iṣẹ́ kọ́ńténà mi èèyàn tó ṣiṣẹ́ kò sí nǹkan kan lápò wa lẹ́tà sí èèyàn tó sọ pé òun ò lè ṣiṣẹ́ o ẹ bàbá sílẹ̀ ebi ló máa ṣèyà fún sílẹ̀. o ṣe. Oh, sori initially sori all the time ni kí ni ẹ máa wà lórí mi òun ló jẹ́ kí n máa fara mọ́ gbogbo wà pálapàla tí tómi máa ń wù wàdíkì tí bá bá tómi wí díẹ̀ màá tún fà mọ́ra díẹ̀ mo ti fi pé tómi gangan làgbélébù tí wọ́n ń sọ yẹn but now mo ṣe mọ̀ pé àgbélébù tí wọ́n ń sọ yẹn gangan rèé so the more baba ṣe múnú ọmọdé yìí dùn the more baba ṣe kẹsí the more làwa náà máa grow sí o kí yẹn má tiẹ̀ wá síbẹ̀ rárá àti confam pọ̀ mọ́ wa ni a máa gbà ká mú fọ́lọ́ ni a máa tọ́jú òun at the same time a máa bẹ̀ lọ́nkọ́ lọ́n tètè bá mi dá ẹ lóhùn mi you understand so gbogbo yìí you don't need it jọ torí Ọlọ́run Àbíjọkẹ́ mo kù lójú ẹnu lójú ẹnu àpàtà lọ sí ibùbẹ̀ yẹn sì wà á bẹ̀rẹ̀ sí ní fọmọ yẹn ṣeré mo jáde lọ ṣọ́ọ̀bù fún un tó bá fẹ́ lọ swim mo lọ kó lọ swim and things like that just make him happy. so tí n bá fẹ́ bá sọ̀rọ̀ tí n bá ṣe ó máa gbọ́. Mm, from time wàá get ah, òun náà mọ̀ tó bá fẹ́ sọ pé kàn wàá tó bá ti ṣọwọ́ sí báyìí wọ́n ní science wọn kò ṣe pé mi náà mọ̀ but I'm a learner. Ah. it's okay now. <laughs> it's okay ọlọ́run á fún wa wò ọlọ́run á fún wa wò títọ́ títọ́ títọ́ yà let's go let's go make it. bẹ̀rẹ̀ sí ní ah. ṣé tí mo fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n. yóò tó bá ti ń fọwọ́ bá sọ̀rọ̀ díẹ̀díẹ̀ á gẹ̀ jù yá ọmọ. bébì. kò lè Go! òre ni ah, ah, nígbà ìka mi jáde lọ kẹ́ẹ̀dẹ̀ ní sí security kẹ́ẹ̀bẹ̀ lẹ́nu géètì kẹ́ẹ̀ try láti include me into the information. Ah. ṣé pé mi ò lè dá géètì sí fúnra mi. ẹ ṣe àṣìkè sí géètì fúnra ní lánàá ni ẹ ní security ni màá ní ní gbẹgbẹ kẹ́ẹ̀tì mi jáde gbogbo lẹ́mí lọ. ibo ni mi ò lè lọ mò ń lọ ra nǹkan ní títì. lẹ́mú sínú ọmọ dání. ẹ ṣé mi ò lè mú dání ni ṣé ẹ ti gbàgbé instruction come give me as a chief security officer ipe ọmọ o ìjẹta níbi níbi lómi mú kò òkò kó mi sọ kiri inú estate kó fẹ́ jẹ́ pé ìyẹn ọ̀nìyàn ti fi fẹ́ dọ́rọ̀ ẹ̀ sùn ọ̀dẹ̀ kí yọ gbọ̀dọ̀ anybody gbọ̀dọ̀ gbọ̀dọ̀ mú jáde mọ́. Ah, ah, ọmọ tí mò ń tọ́jú nulẹ̀ ṣé tí n bá mú jáde ń sìn ó máa ma lẹ̀kọ́ lójú mi má dẹ̀ máa wò bí nànà mú àbí. ee eh, ṣe ya alẹ kò mọ yín lójú ah, ìwọ ni ká bá sọ̀rọ̀ ká bá sọ eye eh, ká bá sọ bí. ṣílẹ̀kùn fún mi jọ abẹ́wò ni gbogbo ìṣìyẹn ẹjọ́ wo da bẹ̀rẹ̀. ẹ ẹ ẹ rama Ah, ah kí ló dé tó ń pariwo pẹ̀lú màmá. sorry ẹ má bínú mà. n kò ṣẹlẹ̀ ní pé um, ọyàn ọ̀fẹ́ jáde pẹ̀lú sínú ọmọ mo dẹ̀ yí ìṣúrọ́sọ̀ kan fi sílẹ̀ ní pé kí sínú ọmọ fún jáde. ẹ gbọ́ màmá kí ló ṣẹlẹ̀ tẹ́ mọ́ mi jáde. a fẹ́ ra bisikíìtì ní títì ni ló dẹ̀ ran ṣọmọ wípé mi ò lè mọ́ ọmọ jáde lọ́mọ tẹ́mi ń tọ́jú ó ló máa ma jùkò káàkiri ṣé ọmọ wà lọ́ọ́ mi á máa jùkò máa máa wò. màmá ẹ wo bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ẹ ṣe máa ní ẹ ra bisikíìtì fọmọ ẹni kẹ́ máa mọ́ ọmọ jáde ẹ gbọ́n instruction bàbá ìfòfòlì sílẹ̀ pé kẹ́ máa mọ́ ọmọ jáde ẹ dẹ̀ mú jáde lọ ṣé ó yẹ kó ti yẹ yín pé ẹ lè mú jáde náà ẹ fún mi lọ́mọ jàre kó mọ kẹ́ ẹ lọ dá lọ ra nǹkan tẹ ra ẹ dẹ̀ ní kó ẹ mọ̀ nǹkan tí wọ́n sọ pé kẹ́ máa mọ̀ mọ̀ ẹ dẹ̀ ní ẹ fẹ́ lọ ra nǹkan. ó lágbára o hmm. lọmọ tí mò ń tọ́jú. ẹ jẹ̀bi ọmọọṣẹ́ ẹ̀ẹ́dẹ́sàdúgbò ká mú kó mọ àwọn tó máa máa bá ṣeré ní area ọmọjọ máa lẹ̀kùn. inú ẹ dùn. ṣé ẹkùn fún mi kọ́lá ti já bọ́ síta jọ. kí n tó sílẹ̀kùn. ẹ ṣé mi ò ní lọ síbi tí mò ń lọ mọ́ ni mm, òfófó lè yà yà ṣé ẹkùn fún mi my friend bọ́ báyìí. ẹranko. àti ìdí ó tún sí mi lọ èmi kí mo ká ọ ọkùnrin kan fún mi lóúnjẹ lánàá kan fi mẹ́sà kọ èyí náà ti àlórí ọkọ mi bẹ́ẹ̀ wọ̀ wọ̀ àjọ àbá àsekò rárẹ̀ alẹ́ olórí burúkú yóò sì èmi àdìsá ó gbé sọ ilé ọlọ́ra ìjọba ọmọ jáde. má sọ fún mi pé nǹkan kan wà impossible kò sí nǹkan láyé yìí tí ò possible. Body will stop this trash láti ìgbà tí wọ́n ti wà pẹ̀lú mi tó ti ń bá mi ṣiṣẹ́ ṣé orí èmi kẹ́mi face anything as an uphill task tí ò possible. wait sórí èmi ò fẹ́ mọ bó ti fẹ́ ṣe o mi ò fẹ́ mọ ọ̀nà tó fẹ́ gbé gbà just make sure you give me positive result. Ah, More than possible. Ah! ṣé láti ọdún tẹ̀ ti pẹ̀lú mi tí mo ti ń train ni ṣé ó ẹ̀ tí ìgbọ́n náà ni mi ò tí ì kọ́ yín tó lókè ẹ̀ mo yẹ ń bẹ sọ̀rọ̀ yìí bóyá ni mo ní ju two months lọ láti lò láyé tó bá wá ń wẹ̀ o lè fẹ́ mímí ṣòfò tọ́lẹ́ mímí nísìnyí ọwọ́ ẹ̀ ló wà lọ ṣe bó o bá ṣe lè rí ṣe that is all I want mi ò fẹ́ gbọ́ mi ò fẹ́ gbọ́. Get out of my phone. Be ò fẹ́ gbọ́. Get out of this phone. Irú àwọn ọmọ òṣìṣẹ́ wọn kò jọ yìí. Irú àwọn ọmọ òṣìṣẹ́ wọn kò jọ yìí. Àbí ṣé mi ò ní sá kúrò nílùú yìí báyìí? Ṣé mi ò ní sá kúrò nílùú yìí? Àbí báwo mo fẹ́ ṣe náà ní ìlú àrùn lọ? Èmi kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà Oh, me! The number yẹn ṣe send message sẹ. I don't know if they're playing tricks on me or what. The number calls me every goddamn day after that, she got to nǹkan tó yẹ kí n ṣe tán. steps to ti gbé. <laughs> So so the funny part. Kenny máa sọ fún mi pé agùn lèmi ò lọ́mọ láyé ìpè mi ni ọmọ pé mi bímọ rí ẹni ọmọ tí mò ń pè tèmi again pé kò ń ṣe tèmi. pé ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀sìn kò ń ṣèwọ̀ ló tún and he has every every every proof of it. ṣé ṣé ẹni tí mo pè ń yàgò ṣé òun ló ń play mi ni àbẹ̀yìn tó ń pè mí ló ń play mi i don't know. ìyọ̀kan wo ẹ̀ bó ṣe tó ìhun pè ní àgọ́ ah, ọ̀rẹ́ ọ̀rẹ́ yìí sọ sí mi lẹ́nu ń buyọ̀ sí o because ọmọ tó wà nílẹ̀ o tún ní ìwọ́kọ̀ ló ní bọ̀ tábánikàwò náà ọ̀rọ̀ èyí jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fi ẹsẹ̀ méjèèjì ń tiwo náà ṣòbí ṣé kìí sọ ọ̀tọ̀ fún ẹ ṣòbí ọmọ tó wà nílẹ̀ tẹ́lẹ̀ tán wá gbé tó sọ pé ìwọ́kọ̀ ló bí tá a mọ̀ pé òun ṣe ọmọ ẹ ó bẹ́tà ọmọ tán gbé wá sí pé òun lọmọ ẹ bèmí pé wà. kí ló kí ló mìn. ó gbá mi yọ mẹ́rin ó gbá mi yọ ẹgbójú ẹgbójú street ah, lẹwà ìyẹn mi náà at ten years old sọ fún mi tí ọmọ ẹ bá pé fourteen years kí ló máa ṣe ó máa yọ bank now tó bá wá pé twenty years ní nàìjà i bet with my life ó máa yọ nàìjà gan ó máa gbá nàìjà yamayama àwọn ilé náà máa gba owó central bank yọ tó ní sí anybody no traces level tọmọ ẹ máa ju ti yahoo boy lọmọ ẹ ó máa train everybody. sọ fún mi ta ta ni mo ṣe. see Because tí èmi believe pé o máa ṣe ń sìn as in the best solution wọ́n ní pé kó pe ìyàwó ẹ̀ kò dẹ́ ṣe pé o máa pè ní ìwọ kan èmi kan don't don't don't call her like. ṣé ẹni tí mi mọ̀mọ́ ló ń pè ìyàwó mi i don't know who the heck she is anymore wọ́n pè mí wọ́n sọ fún mi pé mi kọ́ mo ní ọmọ ọmọ tó wà nílé mi ò ṣe tèmi mo tún lọ change ẹ̀ ṣé ọ̀mí yẹn not knowing this is just the beginning of the whole dilemma ojú ìyẹn ló ń pè ìyàwó mi. Eh? mi ti ń ṣiṣẹ́. no take it easy just take it easy kò síyàn tó máa ṣe tí kò ní dùn i understand your feelings. no orí burúkú lélẹ́yìí ọlọ́mọ ẹ̀kí yàn ṣe orí burúkú. calm down calm down calm down máa wo bẹ́ẹ̀ solution wa best solution ìyàwó ilé ẹ̀ ló máa pè táyọ̀ ó ń gbé ilé ẹ̀ náà. pé bí ọkọ ṣe ń bá ìyàwó sọ̀rọ̀ kó jẹ́ kó mọ̀ ẹ́ pé ó ti find out pé ìwọ kọ́ ló bí ọmọ yẹn fún àti pé ìwọ kọ́ ló nà ọmọ má bá sọ ní nítùbínúbi pé bóyá o ò fẹ́ bàjá mo mọ̀ pé o lè na obìnrin but please ní ọwọ́ tí o wà pẹ̀lú condition tó wà o need láti nà kó gba etí ẹ̀ kó gba lẹ́sẹ̀ lójú thank God pé o witch o gym àjọ máa ń gym àjọ máa ń ṣe everything I know your power tó bá gba ní etí lẹ́ẹ̀kan mo believe pé orí ẹ̀ máa pé ó máa mọ̀ pé kò sí ṣeréṣeré pò ṣeré rárá kò sẹ́rẹ́ ní Moscow if possible tó bá lè yọ àdá yọ ọ̀bẹ yọ ìbọn jẹ́ kó mọ̀ pé inú bí ẹ kò ń ṣe ṣeréṣeré mẹ́rin níjọ́ tí wọ́n mú ọmọ yẹn wá bá mi eh. tó exchange ọmọ yẹn mo wu ọmọ yẹn báyìí ó dàbí mechanic lójú mi ni tọ́ ní kó kí mi ó ṣe báyìí fún mi ẹ̀jẹ̀. nọ́ọ̀kù ẹ̀jẹ̀. mo rò ó mo pe well upbringing because wèrè tó tọ́ tó pèrè ní bàbá eh, def and dumb tó àlọ́ mi tó bá bí ẹni mo dé lórí mi tẹ́ pé òyìnbó lọ gbóhùn sí bí ẹni tó òun máa nà mí so it's plain to see he got it from that idiot bẹ́ẹ̀ mi ṣe èrò nìyẹn mi ìmọ̀ ẹ̀ pọ́tù wọ́ọ̀tì lẹ̀ ó ti ń jalè ó ń pickpocket that pé gbogbo nǹkan mi tó wà létí mò ń wá gan òun so what are you waiting for? kò sí kan tó ń dúró láti ṣe bọ̀bọ̀ ìdúró sí ìbẹ̀rù sí fẹ́ni tó gbódó mi ìyàwó ẹ̀ ló lè òun ló lè tan ìmọ́lẹ̀ sí kan tó wà lẹ́sìn òun ló máa sọ the right thing òun ló máa sọ right answer obìnrin ló mọ ẹni tó lóyún fún ṣó dẹ̀ rí àwọn obìnrin inú wọn jìn wọ́n lè gbé ọmọ ọba fọ́ṣàn ìwọ ló máa lo number six ẹ̀ ìwọ ló máa jẹ́ kó mọ̀ ẹ́ pé o ti take a lot of steps ó dẹ̀ ti mọ̀ yín pé ọmọ yẹn pé wọ́kọ̀ ló ní kó sọ ẹni tó bímọ fún ó máa jẹ́wọ́. tó o bá yọ ọ̀bẹ tì á jẹ́wọ́. ó máa jẹ́wọ́ kò ń ṣe ọ̀bẹ nìkan ó máa yọ àdá yọ ìbọn à sórí obìnrin inú wọn jìn wọn wicked àwọn nìkan náà mọ ẹni tó ń bímọ fún. tí wọn mọ bí mo lè rí ìbọn kí n yọ sí. ṣé mi wá jẹ bàbá rẹ wá owó òṣèlú wà lọ́wọ́ ẹ lọ́wọ́ àbọn fúnra ẹ ò ní láti rẹ́ǹtì. mo ti délé ayé ó pẹ́ o mo ti bá àwọn èèyàn. oríta ni ọmọ tó ń pè mí dádì ọmọ mi ni ṣe ṣe ṣe orí díẹ̀ ni tí mo ṣe náà ọ pé mi kọ́ mo lọ́mọ. kò yé mi i don't understand. Ah, kò yé mi. Murayo o fẹ́ rí o fẹ́ o fẹ́ rí ìbínú mi ta ló ní ọmọ tó gbé fún mi. your child. my child. Yeah. Murayo i will give you one hour kí ni mo wí àtẹ́yìn tó tóbi jù nú ẹrù ẹ tí bá bá nu léyìí mo fi ọlọ́run àṣẹ lẹ́rìí òkú ẹ̀rọ máa gbé nu léyìí. bá mi kọ. are you ready to tell me who the father is? baby you are the father of my child. jẹ́ n bá inú léyìí ní one hour. baby hey, baby please please please please. ilé aládùn màmá kan o ẹ̀ẹ́ mm. ẹ̀ẹ́ eh, eh. kí ni ó ṣẹlẹ̀ iná ẹ̀ẹ́. Eh kí ni ó happen gan. wọ́n á rí pé ó fún yẹ́ ó fún yẹ́ ah. àwọn ọba tó ti ọ̀rá mú ìdá òní lè máa tú wá lábàárù káàkiri láti bẹ́ẹ̀ gbé. mọ́mí kí lẹ ń sọ ṣé ẹ jẹ́ kí n wọlé kí n lọ rest ó ti rẹ̀ mí. ilé ìwò àbíbí ló ń sọ ah. ó tí ì débi tó máa dúró ó ì dé tó máa dúró mo sọ fún ẹ̀yin tó bá tí n bá fi máa lajú mi tí ò tí ì gbé ẹrù yìí kúrò níwájú kó o gbé padà sọ síbi tó ti ń bọ̀ bẹ́ẹ̀ ni ẹ dúró kí ló gbé tó ń gbé kí ni ìṣòro ẹ kí ni nítorí ilé ọkọ tó ń lé ẹ kiri kí lójú ẹ ṣì rí lórí awuyewuye ìwọ̀nba tẹ́ ń ṣe yìí náà ló ti torí ẹ̀kẹ́ rù ó dẹ̀ ti lọ́kàn pé òun bọ̀ lọ́dọ̀ ìyá kan bíi báyìí mẹ́tàlá ẹ̀ ò tó bẹ́ẹ̀ wo tó bá bá mi dán òwà dán tán gbé ẹrù yẹn kíákíá mo ń sọ ní ìsinyìí torí ilé ọkọ ó ti mo bá tútù sọ pé ṣe máa fòdì ọgbà ojú ẹ wọn jẹ aláwàdà lójú ẹ ni ìṣòro mélòó ló ṣì rí nígbà tó ń ṣẹlẹ̀ gan tí bàbá ẹ̀ ń fìmí lákàlàkà ó kéré jù ṣé mi torí ẹ̀ jáde ni ẹ̀ ṣe bíbẹ̀ náà mo wà dì sí àbí ọkọ mélòó lórí tí mo fẹ́ ìkan náà ni òun náà ni ìkan náà ni wọ́n dọ̀ ní ma lójú ẹ̀mí mi ò ní ò ní pààrọ̀ ọkọ bí ẹni pààrọ̀ aṣọ torí mi ò ṣàwọn ìyá òṣì tó jẹ́ báwọn náà ṣe ń pààrọ̀ ọkọ lọmọ náà máa pààrọ̀ ọkọ wọ́n á tún máa sọ fún ọmọ kúmà tó lọ ọkọ pé kọ́kọ́rọ́ yàrá ìṣìwà ni kọ́kọ́rọ́ yàrá tiẹ̀ ò sí ń bímọ kò sí bí mọ́ láyé tó bá wá síbi ó wá kí mi kò dẹ̀ padà sílẹ̀ kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó yá gbé ẹrù yìí kíákíá inú bí mi mo ṣe ń rí inú bí mi mo ṣe ń rí tó bá lẹ̀ jẹ́ kí lè bàbá mi gùn kíákíá kò gbé ẹrù kó padà síbi tó ti bọ̀ bọ̀ kí ló fi mí pè yàrá wo ló pè mí èmi ò sínú àwọn ìyá jàkárà ọlọ́run á ṣe ah, àwọn àkọsí mi ọmọ tí ò tó nǹkan á máa kọlẹ̀ lé mi lórí àwọn ìbẹ̀rẹ̀ lágbájá àwọn oníṣòkòkò ìṣòkò ẹ̀ẹ́dẹ́gbọ́n kankan mẹ́wàá ò tí mọ̀ ọlọ́run ní jẹ́kẹ́ ń bá wọn rírú ẹ̀ wà á dálé mọ̀ ṣòsì bò nílé be ẹ̀ láyé tèmi ohun tí mo fẹ́ o ni mo fẹ́ láyé mi. kì má ṣẹ̀ṣẹ̀ gbé láyé mi tí mo wà. Ah, ah. ìmì àjò ẹ̀dá owó mi ló wà o. Eh. Immortal Selima. Oh, oh, hey. Immortal Selima. ẹ jẹ́ pé gbére wo lẹ́ ń sun àǹtí ọ̀dẹ̀ wọ́n ti padà lé yín lé ọkọ pẹ̀lú gbogbo kàrámọ̀ yín náà ọmọ àlè náà lẹ́ tún gbé lọ sílé ọkọ wọ́n ti wá lé yín báyìí ṣótán ṣe bẹ́ẹ̀ yín bú mi lọ́jọ́ kìíní àná pé lè bàbá tèmi lèmi máa dàgbà sí lèmi máa gbó sí nínú èmi àti ẹjọ́ ta lójú ṣe bẹ́ẹ̀ yín lẹ́ jù mí lọ ọmọ àlè lẹ́ padà gbé lọ sílé ọkọ ti lé yín ọlọ́run mú yín <laughs> ayé yìí ti padà bàjẹ́ wàhálà ẹ̀ ò lè gbà yín lé ọkọ mọ́ ẹ̀yin bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe máa bá gúnlẹ̀ ti ṣe wáyé o kò tẹ̀ síbi tẹ̀sẹ̀ bá fẹ́ lọ ẹ bá gbẹ́rù bí ẹni tó ń lé nílùú <laughs> ẹ tí mo kọ́kọ́ ọdẹ òpònú àgbà ìyá dídí rẹ̀. kì í má ṣẹ̀ṣẹ̀ gbé láyé mi tí mo wà ìmì àjò ẹ̀dá owó mi lọ ojoojúmọ́ kàkà kéwé àgúndẹ̀nu lé yẹn ni o líle ló ń le sí o nǹkan tẹ́mi ṣe ń sọ fún yín nìyẹn pé ọmọ tí bí yẹn ọmọ odi yẹn lẹ̀ bá ti jẹ́ kí n mú ṣẹ́rọ ọmọ ilé ah wọ́n ti gbé iron curtain sórí ọ̀rọ̀ ẹ o. Ah, no no no no no. ó wọ́n ṣọ lójú ṣọ lọ́ọ́ ṣọ lẹ́sẹ̀ ni bàbá. ṣòre èjìdé gbọ́ mi dáadáa ṣòro ọmọ tí bí yẹn kì í ṣe ọmọ mi ìwádìí ti jẹ́ kó yé mi pé kì í ṣe jẹ́ mi ọmọ ti bí yẹn gangan òun lọmọ mi. báwo lẹ ń ṣe mọ bàbá because ọmọ ti bí yẹn gan wọ́n ṣe gbé wá fáwọn ọgbọ̀n náà ni. ó dàbẹ̀ wípé o ò mọ mi tán o. Ah! èyí tí ó fojú dé mi èmi mo ti bí àwọn onílẹ̀ léèrè wọ́n ti jẹ́ kó yé mi pé ọmọ tí wọ́n ṣe mú wá yẹn òun gangan lè jẹ́ mi ẹ ẹ bọ báwo lẹ̀yin ṣe mọ bàbá ẹ ló fún yín nídánilójú. mo fẹ́ gbọ́ wúlẹ̀wúlẹ̀ sórí nígbà kan mo lọ ṣe operation nílé yẹn. àfihàn fọ orí ẹ lórí ìjàrún bàbá kò sí materials kankan àtọ kò sí anything ibẹ̀ kàn gbẹ fúrufúru ni. ìjọwọ́ tí wọ́n gbọ́nú yàrá kò sẹ́ni tí ẹ ṣàlùmọ́. sọ́ni kò sọ̀rọ̀ ni ah, ṣé bàbá ní kò sọ̀rọ̀ ni. so bí lè ṣe tó ikú sí wọn. Hmm? ọkọ mi ò sí lé sọkọ mi lé owó tí màá fi jẹun nìkan ló fi sákàǹtì mi ẹ jọ mo lè tẹ̀lé kí n lọ withdraw fún yín ẹ jọ. èlò ló wà nínú àkàǹtì. Hello? 100,000! Hundred thousand. A woman. Only try. Give me ten and I sit here. Oh God. Oh God. Have you seen? Ah! It's a lie. ọmọ tó rí mú gbẹ̀gbẹ̀ báyìí ìwọ gbọ́ mi ṣùgbọ́n kì í ṣe gbogbo owó téèyàn bá ṣe náà ló máa ń jèrè hmm? àwa sọ́jà ní nẹ́sì ìgbà tí ó dẹ̀ ti sọ́jà nílé ẹ̀ ṣe kakọ̀ wà lọ́wọ́ bí ṣe ká máa lọ níbo ni màá sábẹ́ dùn mí. báyìí báyìí ọ̀nà báyìí ibi báyìí wà bẹ́ẹ̀. ṣó o ṣe epo ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣó o ṣe epo à. rárá mo fi ibi ẹsẹ̀ àwọn. àbá àgbàlagbà. ìwọ sọ fún àwọn boys later sọ fún bàbá yìí fẹ́ lẹ́nu mo fẹ́ ṣe é báyìí wọlé àlọ. ẹjọ ìyàwó lé ní mẹ́jọ. ìṣe ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ìyàwó lé. èmi jẹ́ bàbá àtà jọ́ọ́. kó o tún gbogbo ọkùnrin ẹni tó débẹ̀ yẹn kò tí ọ̀rọ̀ sí. bàbá ò ní mí ni èmi gan ti tẹ̀lé yín lọ sí operations bíi mẹ́rin márùn-ún tó yẹ pé gbogbo àwọn eh, irú incident bẹ́ẹ̀ yẹn happen tó bá yẹ pé gbogbo wọn náà wá lóyún fún yín náà. ẹ ò kú àkíyèsí òótọ́ ló sọ. So àmọ́ ṣé o mọ̀ pé lákọlẹ̀ mi máa ń wà bí ìbọn èmi ti ṣe wádìí àwọn onílẹ̀ ti jẹ́ kó yé mi pé ọmọ yẹn gangan ẹ̀jẹ̀ mi ni. ẹ ọ̀pọ̀ bàbá wọ́n ṣọmọ yẹn lójú ṣọ nímú ẹ jẹ́ ká fọmọ eléyìí sílẹ̀ tó bá jẹ́ yẹn ni ọmọ ya páńgò. Ah! ìjìdé. bàbá. bàbá ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tó wúwo díẹ̀ ni mm. kí ló ṣe wá dé lóòótọ́ láti délé ibi tọmọ yìí wà ìyẹn ò ṣe problem mi ṣọ̀rọ̀ mi yẹ yín àmọ́ ẹ mọ̀ pọ́nmú tá à ń sọ̀rọ̀ yẹn jẹ mí ni ó ṣe wá di pé ẹ̀jẹ̀ tèmi gangan ló wá di ohun tá a máa lò fún kápára mm-hmm. ah! ẹ bá mi pàdé ọ̀rẹ́ dà ẹ bá mi wá nǹkan mi ṣe sí. Stephen. baba. Stephen. baba. Stephen. baba. o mọ̀ mi o o mọ̀ mí o o mọ̀ pé iná ń jò gírí òsán ní bẹ́ẹ̀ wájú rẹ ẹ tó lóun òṣògùn kàmọ́ tó pọ̀ tẹ́ ẹ̀ pa lójú oorun èmi aláàánú èèyàn ti fi májèlé rò fọ́ọ̀rẹ́ ni máa ń gbé mẹ́rin ti máa rí mi bínú kókó rí nǹkan mú pátá lákejì ni wò ó tí n bá sọ pé ló ń jó lórí omi ń lọ kéru ẹ̀wà má jẹ ń tàn ọ́ kò sọ́nà àbáyọ mi mọ̀ ṣèbí ìyàwó la ti ń lò fún ọ tẹ́lẹ̀ eh. ṣe báwọn kan la ti ń lò fún ọ. Eh, ṣe báwọn ọmọ ọlọmọ ni. ṣe báwọn ọmọ ọlọmọ ni. ọ̀pá ó ti di kọ̀rọ́nù ń ti fámúnù kò ń tá a ṣe sí nítorí àáfì kan rà kan ni kò mọ̀ pàfikọ́ nà kan ni kẹ́mi rẹ lẹ́gùn ni. ẹ̀mí mi. kẹ́mi rẹ lẹ́gùn ni gbọ́dọ̀ ṣé o bá sọ ń pọ̀ mọ̀ pé bàjẹ́ ló kù fún ọ ni àbọ̀ òun yẹjọ́ tó ń lù ni. ètò nù ṣé pé ọmọ tá à ń sọ̀rọ̀ yìí òun ní pẹ́ láyé tèmi. ọ̀ <laughs> má jẹ́ ntàn tọmọ ẹ̀ bá ilé yẹ tá a bá rí lò ọ̀pọ̀ ìbò bímọ méjì oyin ọ̀kú bí náà bá fojú bepo ìwọ́rí alágaraga. bàbá ikú yánu. irọ́ ogún ọdún lẹ́nìí. gbọ́n gbọ́n tókè ọgbọ̀n ọdún lé ní bàbá. gbọ́ngbọ́n yín tòkè. ya, ẹ̀tọ́ bá mọ̀ bẹ́ẹ̀. ìṣèyà ọ̀ka ìláyé. báwo bá kéré àwa gẹ́ni. báwo bá dàgbà wa gùntẹ́. báwo bá darúgbó kùjẹ́kùjẹ́ nílé làwọn lè. ibi kóró. Ah. sori bó ṣe ń wo mi ọjọ́ mẹ́ta péré ló kù fún mi lórílẹ̀ aláyé tó bá wa fẹ́ fojú sunkún mi ó di dandan kó mọ́mọ́ ẹ wá fún mi. ah bàbá ó ga o òkété ti tọ̀ sí gbẹ̀gìrì nìyẹn kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ ńlẹ̀ àwa bá ṣe máa mú ọmọ tiwa jáde nìyẹn à láti mú jáde ìjọ mẹ́ta lẹ pé ìjọ mẹ́ta ẹ dáadáa mi. èjìdé. bó ṣe kí n gbé sínú Ghana must go. ọ̀hún disappoint mi o. bàbá ah namaste bàbá. ṣé bí mo ṣe kọ́ tèmi lílé mi àbí mo délé ayé èèyàn a ṣe rọtò bí a ṣe sílẹ̀ làbọ̀ wá bá ká ní mo lò gba ẹwé mi dáadáa bóyá n bá ti ẹ̀rọ rẹ̀ tó máa gbà mí gbọ́ ní rògbò tí mo wà yìí. ayédáyò ọlọ́gbọ́n. ọ̀rẹ́ ò gbà mí gbọ́ ìyá tó bí mi ìyá tó dẹ̀jẹ̀ lé mi lórí. ọgbẹ́ ọkọ rẹ o. tukù ta ló tukù tó fẹ́ gbà mí gbọ́. ọgbẹ́ ọkọ ah. màmá rẹ o ẹ̀ rí. ẹ dúró náà ọkọ tó fẹ́ mi ní iṣu lọ́kà kò gbà mí gbọ́. ilé bá ń tó rọ ọmọ lè ní o tí ì gbà bá. àwọn ṣe fẹ́ padà sọ fún pé olè tó wálé nígbà tí ò sílẹ̀ ló bá mi lájọṣepọ̀ èyí tó jẹ́ pé òun ló fi bímọ. ẹ̀yà bí amọ̀ ayé ẹ̀yà bí amọ̀ ọ̀run ẹ̀ wá kọ́ mi mọ́ ṣe. àdàbà ń bíi pé ẹyẹ lé ó bọ̀ dọ̀sẹ̀ lè bá mo ti délé ayé ó pẹ́ o mo ti bá àwọn èèyàn tó lóríṣiríṣi ìrírí ayé oníkálukú ẹ ló lè sọ ìrírí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ what a dilemma of life ẹ ẹ o a mother's dilemma. Lima. Em horas de oh. oh.